يوم عرفين جاء من حديث أبي قتادة الأنصاري رضي الله تعالى أرضاه والحديث مخرج في الصحيح إن من مسلم رحمه الله تعالى أنسان صديق يوم صيام يوم عرفة إنما كان بيعمل ليك كن يورتاي تابد وإن جو عرفة أنا بني أحتسب على الله مبلون ọlọ́run sì ló ń gbà fún mi wípé gbogbo ń bá ti gbà àwẹ̀ nù ó mà rẹ̀ àwẹ̀ yìí yòókà pírò sánátà التي قبلها والتي بعدها ọdún tí a wà nù rẹ̀ tó ti di tá a wà nù oṣù kejìlá báyìí nìsín tá a wà níjọ́ kejì oṣù kejìlá báyìí gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí tẹ́ èdè sí tó bá yóò mú arọ́fà yìí Allah subhanahu wa ta'ala yóò ní wọ́n bá hádánù ọdún tá a fi ṣẹ̀fẹ̀ mú yìí tuntun ní 1436 Allah subhanahu wa ta'ala yóò tún ní ohun tó fi orí ẹ̀ṣẹ̀ rẹ̀ dín yìí tó ti tẹ̀síwájú àti èyí tó tún máa tẹ̀ padà ṣùgbọ́n jùlúwà nílẹ̀ ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọ́n ní ó jẹ́ tí a gbọ́dọ̀ kọ̀ yádà rẹ̀ pẹ̀lú àhàdíìsì mi kí wọ́n wà àwọn wọ́n ní náà ní àwọn wẹ́ẹ́rẹ́ pé àìrìn wọn wá bí àjùmúrù lérè pé kéde jẹ́ ìtúbà wọn wọn jọjọ àwọn òtún bẹ́ẹ̀ ni hadith abi hurairah radiyallahu dánarọ̀bọ̀ tí a ní sàn sọ wípé as-salawatul khams àwọn àwọn wákàtí márùn ojúmọ́ tá n kí wàlìjúmọ́tù ìlàlìjúmọ́tì tí a bá ti kí jimá kàtá tí ó tòrò di jimá ni wà ramadan ilá ramadan kéèyàn ọ̀gá ramadan kan kó tó fi di ramadan mi kó tó kíyàn tó balaye kó tó máa gbà mú ka ní máa bẹ̀yìn náà náà mìíràn dùnú gbogbo tí yàn bá ń ṣe nú ẹ̀ṣẹ̀ láàrin méjèèjì Allah subhanahu wa ta'ala yóò máa forí jiyàn tí yàn bá kásùn bá tà gbogbo ẹ̀ṣẹ̀ tí yàn bá tẹ̀kọ̀ tó dá ìlà alásọ̀ forí jì tó a ti ká ìlà ìjọ tó tẹ̀kọ̀ tó di magrebi alásọ̀ forí jì tó di atri yóò forí jì láàrin atri magrebi yóò forí jì magrebi ṣíṣà yóò forí jì bákan náà jùmọ̀ tí yàn kíjùmọ̀ àkẹ́tẹ́ náà gbogbo tí yàn tó ti tẹ̀ nú ẹ̀ṣẹ̀ kó tó di jùmọ̀ mi alásọ̀ forí jì ṣùgbọ́n gbàdá tó bá ti di wípé ẹnì tí ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ yìí nígbà tí ń jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọn ni kọ́yìnú sásàn fi kùnú gbé àwọn díẹ̀ nínú àfa wọn ni fadlullahi azim ọlọ́ọ̀lọ́run ọba ó ti kíni o ó tóbi pọ̀ tó bá forí ìwẹ̀rẹ̀ náà àti náà náà kò sí ẹni tó ti kíni o tí ó bì ṣùgbọ́n àrínà ó sì di ọjọ́ ńlá tọ́jú ọjọ́ tó tóbi pípọ̀ kí lè rí wa tá a ti mọ̀ bẹ́ẹ̀ jaamin hadith ọ hurairah rọ́jà tàràbọ̀ ọ̀sọ̀ àtúnná tó bá ti jọ àrọ́fà yìí yubayi mọ́là ìkẹta òbí àyìn mọ́kì àwọn tí wọ́n bá ta'ala yóò máa fi wọ́n yan gan yóò sì fi wọ́n yan fún rẹ̀ wípé ẹ àwọn ẹni àwọn ẹrú mi á bèèrè wọ́n wá bá mi eruku mú ọ̀daràn wọ́n sì wá ara wọ́ra fẹ̀ sẹ́mi Allah subhanahu wa ta'ala báyìí kí ni à ń fẹ́ náà ju àlìjẹ́nnà mi lọ mo sì ń fira mi fún kọ́dà mo tún fi àwọn ẹ̀dá tí wọ́n fún pé n má dà wọn wọ́n máa tàjẹ́lẹ̀ wọ́n máa tẹ̀ka àwọn eléyìí nǹkan nu wọn ọjọ́ ọjọ́ ńlá